والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أخيار الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó sọ di àsìkò yìí àwọn fi tuntun bí ọlọ́run àwọn fi ń bí ọlọ́run ẹnu ta wá kí ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn fún wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ máa nàbí wa Muhammad àti gbogbo àwọn ará ilé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwal iman ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam à ń jẹ́rìí ní ìjẹ́rìí tí ó wà nínú ẹ̀mí wa ìpè sí ọba kan tí ó ń darí ayé tó sì lẹ́tọ̀ọ́ sí lẹ́yìn ọlọ́run àwọn ń nínú ẹ̀mí wa ipe òjíṣẹ́ ńlá Muhammad kìí sọ ọlọ́run àìsí fún ní ìwọ ọlọ́run ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run amma ba'd lẹ́yìn náà mawdu'ul khutba albid'atu wa sunna ìtìyà fi bára wa sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́yìn àbí lọ́sàn yìí òun náà ni àgbélẹ̀rọ ẹ̀sìn àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ibadallah ẹ̀yin arúgbó ọlọ́wọ́n ọba ittaqullah ta'ala gbogbo wa pátápátá láti sin lọ kálọ̀ lè bẹ̀rù ọlọ́wọ́n ọba wa káfí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba sínú ẹ̀mí wa lérí gbogbo ohun tá a máa fi sin lọ́wọ́ watamassaku bikitabihi wa sunnati rasulihi kò sí nǹkan kan tá a lè dì mú tá a fi ní sàbámà láyé àti lọ́run tó ju alukur'ani lọ ẹ̀sìn tá a bá sìn ẹ jẹ́ pé a rí ìtọ́kasí rẹ̀ nínú alukur'an ẹlẹ́ẹ̀kejì sunnati nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam bá a sì wá sìn yín ẹ ọlọ́run ọba ní ẹ dárúkọ ọlọ́run ẹ ṣàdúrà ó ti wà nù Qur'an bá a ṣe wá ṣe pírátíkà rẹ̀ fi sunnati nabiyillahi sallallahu alayhi wa sallam nínú sunna nabila lọ méjèèjì jọ ń bara wọn rìn a lè já alukur'an kó nínú sunna a ti lè já sunna kó nínú alukur'an ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ẹni bá wa ka tíọ́rì tó sọ pé pírátíkà bó bá ṣe wò wọn lòun ó sè é àfi ń dá lójú lásìkò tá a wáyé àfi ń dá lójú ipe ọlọ́run nígbà lọ́wọ́ yìí nítorí bọ́lá wọn bá ń ṣe ọlọ́run bá aláà bó ṣe sọ fún wa yìí pé ká máa kà ká máa rẹ́rìí nínú alukur'an ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní yá ayọ̀ alladhina amanu ati'u Allah ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ máa tẹ̀lé ọlọ́run ìyẹn alukur'an wa àti rasul ẹ sì máa tẹ̀lé arákùnrin yìí o ò lè mú tíọ́rì nìkan kọ́ mọ́ ṣe pírátíkà pẹ̀lú ẹ̀ o ò lè má lu kuraani kò ju sunna lẹ̀ ẹni bá ti lóun èsì òun ò ní lo sunna kò ní sí ìsìláàmù ní sọ yìí ẹ wá rí ọlọ́run bá wa Allah wa ta'ala ọ̀pọ̀ wa lásẹ̀ ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run bá ní anabi ní kẹ́ fi síwájú kẹ́ máa kọ́ sí rẹ̀ òun ni mo gbé kalẹ̀ fún yín lápèjúwe gbogbo ìlànà àjọsìn rẹ̀ bẹ́ẹ̀ náà nìkan yìí náà máa ṣe ẹ̀yin má mú mi wá lágbàlá ayé lẹ́ni kì í ṣe nàìjíríà nìkan kì í ṣe áfíríkà nìkan kì í ṣe asia nìkan gbogbo kọ́ńtínẹ́ǹtì àgbáyé tí mùsùlùmí wà ni wọ́n ti ń ṣe ẹ̀sìn eréṣin méjì ẹ̀sìn yìí tó bá súnà mu àti èyí tí ò bá súnà mu Ànábì ní sọ́lù kamara ètò mọ́ni ò ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rí pé mí kí ni bí n bá sì kí gẹ́lẹ́ ní kẹ́ kìtì yín ẹ̀yin ẹ̀ má tó kìtì yín mi ó ní lè tá a kótó àná ìmọ̀nà síkà kù tẹ́ bá wọn gbé fẹ́ rí ọ̀nà ọlọ́run ọba látara hajj tẹ̀ ń sìn gbogbo ba sí hajj torí hajj ẹ̀yọ̀ kan náà lànàbì ṣe ànàbì ni bí mo ṣe ṣe yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbà mí lè tá a kótó àná ìmọ̀nà síkà kù ọ̀dọ̀ mi ní kẹ́ ti mú pírátíkà bẹ́ẹ̀ ṣe ṣe ẹ má ṣe bá mi o ọlọ́run fẹ́ sọ fún wa pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run bá ní sọ fún wọn pé tí wọ́n bá ń fẹ́ràn ọlọ́run tí wọ́n ń sin sin lọ́run èmi ni kí wọ́n máa ṣe kínní èmi ni ẹ̀ka ẹ̀ máa tẹ̀lé ọlọ́run kọ́ sọ fún wa bẹ́ẹ̀ lénìí àwọn yẹn ti yapa súnà àwọn yẹn ti yapa àgbékalẹ̀ ọlọ́run àti àgbékalẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ṣẹ́ẹ̀ṣì rí ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ ilé ayé kálukú ṣe bó bá ṣe wù ú mbẹ́ẹ̀ léyìí tí ẹ̀sìn ọba ti sọ pé ẹ má ṣe ṣe tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn a lè dá nǹkan kan ṣe àfi proof ẹ̀rí nínú alukurani àbí sunna nítorí pé ẹ̀sìn agbékalẹ̀ agbékalẹ̀ ni kì í ṣe pé àfọyín nígbà láàyè kẹ́yìn ọmọ ṣe tó bá wù yín kẹ́ ẹ wá pè lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn tá a ti gbà nílẹ̀ yorùbá àwọn àlùfáà sunna lé nìyí wọ́n ń gbìyànjú láti ṣe ẹ̀yà òsúnà ti nàbí yìí sallallahu alaihi wasallam bó o la ṣe jí súnà tó ti kú àwọn súnà mi ń bẹ tọ́jú pé àwọn bàbá wa ń ṣe ní jọ́hún tọ́jú pé àwa táà ń ṣe islam ń sìn àṣe má súnà ni tó ṣe bẹ́sìn àwọn afáà súnà wa dìde láyé lẹ́nu ipe ẹ̀yà òsúnà ẹ jẹ́ á padà sí bí ó ṣe wà nípìnlẹ̀ òun wọ́n ń pè lẹ́sìn àwọn súnà mi ń bẹ tọ́jú pé àwọn bàbá yẹn báwọn ṣe gbọ́ àbí bí wọ́n ṣe gbà á àbí bí wọ́n ṣe kà á bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe àwọn ọmọ pé kò kò kọ̀rẹ́ẹ̀tì irú táwọn bàbá yẹn ń ṣeun oye àwa tọrọ àforíjì fún wọn lérí ẹ̀ pé kọ́lọ́mbà ní fèrèjì gbogbo wọn ṣe wá rí àwa tí a wá kù táwa ti rí ìtọ́kọ̀rẹ́ẹ̀tì àwa gbé ìfẹ́ ọlọ́run lékè ìfẹ́ táwọn bàbá náà àwa ní wọn torí àwọn bàbá náà bá wà láyé tí wọ́n bá rí pé táwọn ń ṣe ọ̀kọ̀rẹ́ẹ̀tì táwa ń ṣe wọ́n jájú mọ́ wa pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ rí pé àwọn náà ò ṣe mọ́ àmọ́ lẹ́nu ṣètọ́nù ó dòkó tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nu ó sì ń sì wá lọ́nà ìwọ́n ń gbé ìfẹ́ àwọn aṣáájú wa àti àwọn adarí wa àtàwọn bàbá wa àtàwọn tó dálé kíw tá a ti jáde ilẹ̀ ó gbé ìfẹ́ yẹn lékè ìfẹ́ ẹ̀tẹ̀lé tọ́lọ́run àti ti anabiwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tájú ó dára wa lójú òun náà ni pé àwáyé wá sí nǹkan kan ẹ̀sìn la wá sìn ọlọ́ni wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n bá ní ìdálìjànú lásán àtàwọn ọmọ èèyàn bí wọ́n ṣe pọ̀ tó illa liya'buduni ká wá sìn mí nìkan mọ́tò rẹ̀ dáhùn ṣe ní gbogbo iṣẹ́ tá à ń ṣe ìwé tá à ń kà kéwú tá à ń ké òwò tá à ń ṣe gbogbo àwọn ìyẹn musa nìdá ó fẹ́ wá lọ́wọ́ láti lè bàjẹ́ kẹ́sìn òṣèkínní kọ́ rọrùn fún wa ọlọ́run fi ní owó lẹ́sẹ̀ kọ́lákọ́lákùn máa fẹlẹ̀ ardi jẹ̀míà ọlọ́run bá ní gbogbo mèremère ayé ìgbádùn ayé jíjẹ mímu lílo mọ dá a fẹ́yìn kẹ́ gbádùn ẹ̀ ọwọ́ alóhùn dá wa fún káwọ́ máa sìn ẹ̀sìn yìí òun náà ni yóò dìtámì ibi téèyàn ó dé sí lọ́rùn ṣe rí tálíkà wa olówó wa bàbá ti jáde láyé bákan ládàá kò ní sí yàtọ̀ láàrin sàárè olówó àti sàárè tálíkà kòkòrò tí ó jẹ olówó náà ni ó jẹ tálíkà àmọ́ tá a bá ti bọ́ sínú sàárè ẹ̀yọ́ màyá mi nínú Islam ọlọ́run ò fẹ́ qualification rẹ mọ́ ọlọ́run ọba ò fẹ́ mọ ipò tó wà ọlọ́run ọba ò fẹ́ mọ irú ìran èèyàn tó jẹ́ ọlọ́run ọba ò sì fẹ́ mọ ta ló bí ọ ọlọ́run ọba ò fẹ́ iṣẹ́ wo ló ń ṣe bó wo ló ṣe gbajúmọ̀ sí bó wọ́n ṣe mọ̀ ọ́ sí irú àwọn post wo ló ti dì mú ọlọ́run ò fẹ́ mọ fẹ́ mọ̀ ó ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́wọ́n bá ní tẹ́ bá sàkúsá ẹ mùsùlùmí bọ́ bá ti wá